mo kí n kábọ̀ sí àjọ abalẹ̀ ìròyìn amúlùdùn mẹ́wàá látòrí ayélujára adébánkẹ́ aládé lórúkọ tèmi ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹwàá bímọ̀ká òṣèrébìnrin bímbọ àfọláyàn ló ti wí fún àwọn obìnrin tó ń wojú ọlọ́run fún ọmọ wípé ọlọ́run yóò fi ayọ̀ abara títí tàwọn lọ́rẹ lórí ayélujára rẹ̀ ló ti sọ èyí nígbà tó ṣe ìrántí ìgbà tó wà ní ipò ìlóyún tó sì fi eléyìí àdúrà wípé kí gbogbo àwọn àgàn tí wọ́n ti ọwọ́ àlàbò sùn. àgbàlagbà sàn fi ọ̀lẹ́ sọ́ọ̀. so far, so good, only by ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹsàn-án yorùbá ní ènìyàn bonilára ju aṣọ lọ gbajúmọ̀ òṣèré wàsílà coded ló ti ṣe àbẹ̀wò sí ìlúmọ̀ọ́ká adésànyà tó yọ̀ sí láti lè fiwé pè síbi ìfilọ́lẹ̀ fíìmù rẹ̀ ètò pè ní múládélẹ́wà wàsílà coded ló tẹ̀síwájú láti sọ bí arábìnrin yìí ti fi ìgbà gbogbo jẹ́ èjìká tí ò jẹ́ ká ṣo bọ́ lọ́rùn òun tó sì ń kì traditional Movie Premiere. Mọ̀ládélẹ́wà. ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹjọ ẹni tó bá ṣiṣẹ́ déédéé yóò ní àsìkò ìgbádùn àti àyẹ́sí òṣèrékùnrin Tóbi Mákindé ni ó ti ń dúpẹ́ lọ́wọ́ iléeṣẹ́ kan fún yíyan òun mọ́ àwọn mẹ́sàn-án mìíràn gẹ́gẹ́ bí òṣèré tó ń ṣiṣẹ́ takuntakun nínú ọdún 2024 etí a wà yìí láti mú kí ìdúpẹ́ náà lọ́rìn sí i ó fẹ̀mí ìmoore hàn sí ìlúmọ̀ọ́ká òṣèré Fúnkẹ́ Akíndélé fún àyè tó fún òun láti di rírí àti àyè tó tún fún òun láti lo ẹ̀bùn òun ní nọ́mbà ẹlẹ́ẹ̀keje òṣèrébìnrin wùnmi toríọlá ló ti ń dúpẹ́ lọ́wọ́ ọlọ́run fún àṣeyọrí etí oṣù karùn-ún wọlé tọ òun wá toríọlá ló fẹ̀mí ìmoore yìí wọ̀n lórí ayélujára rẹ̀ tó sì ṣe àfikún wípé bí ohun gbogbo bá tilẹ̀ fẹ́ dojúrú ní ìbẹ̀rẹ̀ ó jẹ́ ayọ̀ fún òun nítorí wípé oṣù karùn-ún yìí ó ń parí lọ pẹ̀lú ẹ̀rí tí òun kò lè gbàgbé ní nọ́mbà lọ́nà láti lo àǹfààní tí wọ́n ní dáradára. ó sọ nípa bí ọjọ́ ọ̀la ẹ̀ka eré tíátà yóò tún ṣe lọ sókè sí láàrin ọdún márùn-ún ó mẹ́nuba bí ọ̀pọ̀lọpọ̀ àǹfààní ti ṣe ṣí sílẹ̀ fún àwọn wọ̀nyí tí wọ́n bá lò ó dáadáa tó sì tún rọ gbogbo àwọn agbẹ́fùnmí síta àti àwọn olùdarí eré láti tẹpa mọ́ iṣẹ́ wọn. ní nọ́mbà ẹlẹ́ẹ̀karùn-ún yorùbá ní ẹni tó bá sọ Alex Ikubo ni ó ti mọrírì ìdílé rẹ̀ àti bí wọ́n ti jẹ́ àwòrán ara rẹ̀ àti ìdílé rẹ̀ sórí ayélujára tí ó sì ń sọ ohun ìbùkún láti ní àwọn wọ̀nyí níbẹ̀ náà ni ó ti sọ pàtàkì ìdílé àti irú ìfẹ́ tó yẹ kó wà láàrin wọn. ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹrin àwọn àgbà bọ̀ wọ́n ní àgbà ò níwà lọ́jà kórí ọmọ tuntun wọ lúmọ̀ọ́ká òṣèrébìnrin oyinadé adégbènró ni ó ti ń kí àgbà olórin fuji king saheed òṣùpá fún àtìlẹ́yìn ìfẹ́ àti akitiyan òṣèrébìnrin náà ló fi fọ́nrán kan sórí ayélujára rẹ̀ níbi tí wọ́n ti ń ya eré kan eléyìí ló ṣokùn ti bí ó ti kí àgbà olórin náà fún rírun apá àti ẹsẹ̀ sínú àṣeyọrí iṣẹ́ yìí. ìgbàdé kọ̀ǹga ó tún kó wọ́ kò lọ́ọ́ ṣeré omi ló lọ́ọ́ wá o ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹta yorùbá bọ̀ wọ́n ní ẹni tó bá dúpẹ́ orí àná yóò rí òmíràn gbà èyí ni orin tí gbajúmọ̀ olórin ẹ̀mí ọlábẹ̀s fi bọnu lórí ìtàkùn ayélujára rẹ̀ láti fi yin ọlọ́run lógo lórí ayé olórin tàkásùfé tí ọ̀pọ̀ mọ̀ sí small doctor ọlábẹ̀s ló ṣe ní àdúrà fọlọ́jọ́ ìbí wípé yóò rí ọ̀pọ̀ rẹ̀ nínú ọlá ọrọ̀ ìdàgbàsókè àti ìlera pípé ní nọ́mbà ẹlẹ́ẹ̀kejì inú dídùn ní yorùbá wípé ó máa mú orí yá mímọ̀ọ́ká olórin ṣẹ́gun johnson bí ó ti ń forin dá àwọn ènìyàn lárayá níbi ètò orin kan tó sì tún dúpẹ́ lọ́wọ́ gbajúgbajà olórin Yínká Ayéfẹ́lẹ́ fún wíwá síbi ayẹyẹ náà láti wá dá àwọn ènìyàn lárayá pẹ̀lú lórí ẹ̀rọ ayélujára rẹ̀ ló ti fi fọ́nrán yìí sí níbi tí ọ̀pọ̀ àwọn ìlú mọ̀ọ́ká náà péjọ sí láti jọ ṣe àjọyọ̀. ẹ múra yín méjì méjì two by two ẹ múra yín méjì méjì two by two. ní nọ́mbà ẹlẹ́ ẹlẹ́ẹ̀kíní tí ojú ẹni bá rí ọdún inú ẹni adùn ara ẹni a sì yá gbajúmọ̀ òṣèrékùnrin Yul Edochie ló ti ń kí ọ̀kan gbòógì lára àwọn tó máa ń gbé fíìmù síta lórílẹ̀‐èdè yìí tó pe orúkọ rẹ̀ ní Jonas Izuegu kú ayẹyẹ ọjọ́ ìbí ọlọ́jọ́ ìbí náà ni òṣèré yìí ṣe àpọ́nlé rẹ̀ gẹ́gẹ́ bí akíkanjú ọlọ́gbọ́n àti ẹni tí òye iṣẹ́ tí ó ń ṣe tó dáa lójú dáradára oníjú báyìí lọ fún àjábalẹ̀ ìròyìn amúlùdùn mẹ́wàá ti sáà yìí kí gbogbo òpó mẹ́ran dà sílé ẹṣin mi ẹ̀sìn dàsílẹ̀ ẹran máa rántí wípé ọjọ́ kan yóò jẹ́ ọjọ́ kan adébánkẹ́ aládé lórúkọ tèmi ire àti ayọ̀ láwọn máa fi pàdé ó dàbọ̀.